mi ì lè máa náwó òlú fèrè ara mi. owó tí èèyàn bá fún ọ tó bá sọ pé owó ọlọ́run ni ibi owó ọlọ́run lówó yí o ó yàtọ̀ fún tó bọ̀ bíà ah, imam five million ni mo fi búra fún yìí two million ni ti yín bẹ́ẹ̀ sẹ́ẹ̀rí three million yìí owó mọ́sálásí ni tí màá bá yọ ọtí lè kanu tírí mílíọ̀n yẹn ó ti jẹ náà sínú rẹ̀. ìsọdí ìtàfin ní pọ́blẹ́mù ní nàìjíríà méjì ni wọ́n pe kíní kan ní structure gbogbo ntá ẹ̀sìn tá à ń ṣe bí ò ní structure àwọn alábàá ti dàgbà jù lọ ń bẹ́ẹ̀. bẹ́tù zakat ń bẹ lọ́dọ̀ wọn gbogbo tí máa ń jẹ́ zakat àwọn olówó ìlú tí wọ́n lówó tọ́lọ̀ ń kẹ́ bẹ́tù zakat ni wọ́n kó lọ tí a bá kó lọ yẹn lọ sí bẹ́tù zakat bẹ́tù zakat ni ó tírìtì ẹ̀ àwọn ti ní àwọn fáìlì ńlẹ̀ tí wọ́n mọ̀ pé eléyìí ọlẹ́tọ̀ káfíṣà kágbé ìdìde inú ọjọ́ ti lọ nílẹ̀ làwọn àmì amiri na aliya wadigari mi na mo fẹ́ lò inú ẹ̀ làwọn tí wọ́n jẹ gbèsè wọn náà ná muhammad sallallahu alaihi wa sallam wọn tẹ anabi bá náwó fáwọn èèyàn tán anabi wa gbó kàkà lẹ yóò gbé pamọ́ bí a bá ń bẹ anabi pé owó kí leléyìí anabi ni ó àlè àyíbá mọ ẹni tó bá fẹ́ wá yáwó tó wà nù gbèsè tá a fẹ́ fowó túlẹ̀ so àwọn bẹ́tù sakat àwọn ni wọ́n control rẹ̀ structure yẹn ò tí ì kọ́kọ́ sí à ń tẹ̀sẹ̀ ń dàgbà díẹ̀díẹ̀ ni supreme council of affairs adúpẹ́ fún wọn bí prof ṣe sọ àwọn bàbá ìmọ̀mí èkó tí wọ́n gbé kalẹ̀ adúpẹ́ fún wọn bí prof bẹ́ẹ̀ ni state kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ni kwara náà àmọ́ wọ́n àti èmi lẹ́ẹ̀kejì ni pé àwọn tọ̀hún ní nǹkan kan táwọn ènìyàn o àwọn èèyàn àmọ̀yàtọ̀ ọwọ́ ọlọ́run pẹ̀lú owó wa owó ọlọ́run àtowó wa wani Sayyidina Umar ebi Allah ta'ala anu wọn gbà tí ń ṣe àkóso ìjọba rẹ̀ lọ́wọ́ ìmọ̀ Umar wa ni Umar Umaru ni <laughs> wọ́n ní Umaru ní àtùpà méjì ń ṣèjọba lọ́wọ́ ọwọ́ president ni wọ́n tẹ bá ti wá dọ́dọ̀ Umaru tí wọ́n bá fẹ́ sọ̀rọ̀ lú àtùpà tó jẹ́ tìjọba yọkàn yọmọ gbọ́rọ̀ lù ń lọ báyìí lè tòlú báyìí lè tòlú wọ́n tẹ bá ti ń bá a lọ tó bá ti bọ́rọ̀ nkalẹ̀ tó fẹ́ sọ̀rọ̀ Umaru gàgà fúnra rẹ̀ Umaru wà pa àtùpà wọn yọ wà tán tiẹ̀ eléyìí tẹ pa ilé ìpò ìtànú ẹ̀ ó ló ti sọ̀rọ̀ ọ́ ìlú tán ọ̀rọ̀ ara mi ló kù yìí lè máa náwó òlú fèrè ara mi. owó tí èèyàn bá fún ọ tó bá sọ pé owó ọlọ́run ni ibi owó ọlọ́run lówó yìí o ó yàtọ̀ fún tó bu fún à ah, imam five million ni mo fi gbéra fún yìí two million ni two million ni ti yín bẹ́ẹ̀ sẹ́ẹ̀rí three million yìí owó mọ́sálásí ni tí màá bá yọ ọtí lè kanu three million yẹn ó ti jẹ náà sínú rẹ. tí wọ́n bá wá gbé kalẹ̀ bí wọ́n ti gbé kalẹ̀ yìí problem kejì ta nínú àwọn kan ti rí i pé gbòòrò bísínẹ́sì ni bí a opportunity ti dé èyí bá wá fi jẹ sí àmàlù kọ́mítì ètò ọkọ̀ ṣe fún wa ni pé ẹ̀kọ́ ti báńkì interest rẹ̀ wù ẹ jẹ́ kí mi ọmọ gbà kí n mọ̀ náà owó ọlọ́run yàtọ̀ fowó èèyàn owó ọlọ́run wọn fi rán àyàn níṣẹ́ ni nítorí sàká tó ní ká yọ ni méjì ló pín sí o ó ní ká yọ ìlúfúkàrà ká fi empower àwọn èèyàn ó wá ní kó lówó yọ kó kó fi lè mọ́ ipe ló fi ní mọ́mọ́ sàlọ́ àti sàlọ́ pé ó fọ́ ọba àwọn kẹ́nu ẹ̀ pé us ní àwọn àlè ó sì yan fọ́ọ̀sì ni o kìí ṣe nàmbà bá fẹ́ nàmbà túláàsì ni o pé sọ fáwọn olówó yẹn pé ẹmọ owó wa tó máa ta kò tí wọ́n yọ sàká dẹ́dẹ́ ọgbọ́dọ̀ yọ sàká. ọlọ́run ní kó máa jẹ́ sàrà fún tútọ̀ ìròhùn kó lè ṣe kí ni kó máa yóò mú owó yóò àti tẹ́síkíà fóun náà ní tó pé ń ṣe tẹ́síkíà fún yàn tó lọ bàtọ́lọ̀ ń sọ̀rọ̀ ní sùràtù sámsì kọ́.

anabi muhammad sallallahu alayhi wa sallam àdìsí náà ní ṣe pẹ̀lú ìyá wa aisha wọ́n gbàtà anabi sọ fún ìyá wa aisha yìí pé ìtàkì náírà wàlà ọ̀bìtì kí tamara àdìsí náà nù ìtàkùn làá. wala obi tí ìtàkì nara. wọn náà nábì ní ẹ̀páyà náà o kódà bá pé ìgígé làbídù kan ni ọ̀wá lè gbádìsì yẹn yé àfikọ́ ọlọ́bí sábàbù lùsù rẹ̀ ló fi máa ń tí sàká ń ṣe tí yọ sàká wọ́n ní ọmọ ọdọ ni ń gbọ́dọ̀ yà wá Aisha gẹ́gẹ́ bí ànábì tọ́nà máa fi nǹkan hàn ànábì ọmọ bí o ti farakọ àmọ́ ànábì rí kó ti dọ̀mọ náà. jìbìrìlù ti sọ fún ànábì pé ó ti dọmọ náà o ẹni bá ti jọmọ náà kọ̀ lẹ́tọ̀ọ́ kọ́ gbọ́dọ̀ ànábì mọ́ ànábì wa dọ́gbọ́n wa sọ fún ìyàwó àìsàn pé tọ̀ lágbájá yọ̀ọ̀dá rẹ̀ yẹkọ̀ máa lọ àmọ́ kó tó máa lọ kébi ọmọ bàá máa pa ẹkú làbí dùn fún wà tá ti bọ́ bẹ́ẹ̀ àìsà bá kó làbí dùn okòó lọ́wọ́ tó ayọ̀dá rẹ̀ owó tá a jẹ́ ọ̀nì ọwà ń lọ òun dọ́nà lọ́pàdé èèyàn kan ló ń dàpọ̀ ibi ń pa mí ìjẹun láti jẹ ẹ̀ta ibi yìí ń pa mí ó wọ́n ní kankan àwọn àpòdé bi ni pé mí ní làbínú o ọba fún làbínú eléwọ̀n jẹ làbínú tó mú mi tí ọkàn rẹ̀ balẹ̀ báyìí ọlọ́run bá tún wájú bìdú sáà ní Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ó ti dọ̀ màrí jẹ́ náà. ó bì í ṣe kéńtà anáyọ̀ ọ̀pọ̀ báyìí sàpé ọmọ ẹ̀ ń kọ́ wọn ló ti là á pẹ̀lú padà tó jẹ́ human sense of isaac wọn ni ọmọ ní àmọ́lọ̀ ti sọ kí ló ṣe ó ń dàbí ìlú tí a fún wọn ni ni tó fi tọrẹ ẹ̀wọ̀n ló torí ẹ̀dọ́ máa dìjẹ́ náà ṣe rí gbogbo owó tí wọ́n ní ẹmú wá tẹ̀ náà ni ẹ náà o tó ra rí nínú àkọọ́lẹ̀ ìpẹ́ tó bá di bí ọ̀gbìn ìdí ìka mẹ́ta mẹ́ta ẹrú tí ọkọ̀ yóò bí nípa ẹ̀mí ẹ̀mí tó fún pé mo fún ọ lẹ́mìí kí lẹ́mìí wò tán sí à ń lò díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ àti wá di kan gẹ́rẹ́ ọlọ́run máa bí pé a ah, ẹ wá arákùnrin wa ọtún lẹ́mí yìí ó fi wá gbó ọ̀tán kí lọ tán lé lérí tọ́lọ̀ ń bá bí ọjọ́ náà ti wo lọ fẹ́ fún un ẹlẹ́ẹ̀kejì. wọ́n á ṣàbábí fífa àbúláàbù. sabab ẹ̀mí tá sabab ọ̀dọ́ de ọ̀dọ́ ni ó tún gbó kí ló gbó lélé ní odi méjì ìwọ ní mímọ̀ mo fún ọ nímọ̀ kí ló fi mọ̀ sí odi mẹ́ta aina anfak ìwọ ní mímọ̀ mo fún ọ ní mímọ̀ ẹ̀wọ̀n olówó mo fún ọ lówó ibo lo ti rówó gbogbo alájòkó ìgbẹ̀yìn tọ́lọ̀ ń tọ́lọ̀ bá bí ń jọ gbé dàkẹ́ àǹbò lẹ̀ ti rówó sẹ́ẹ̀lì àkáǹtì ẹ̀ fọlọ́run ẹgbẹ́ látòrí president wa èló sálárì ẹ̀ ó ń kálù kọ́kọ́ lọ wo sálárì ẹ̀ pé kí ni sálárì mi kò sẹ́ni tí ò ní sálárì ó ṣe pọ̀ tó yìí ìtumọ̀ aboro ti rí inú ok ọlọ́run á fẹ́ help wa ó nígbà tó wá rí kọ́ àǹfà báwo ló ṣe náà tó o bá lè fèsì bó o ṣe rí o tún nílé fèsì bó o ṣe náà ọ̀dọ̀ ọmọ náà o òun ni òun ni pọfẹsọ aláró sọ ni kẹ́ẹ̀kọ́ adúró léyìn ìjọ ọkọ ọmọ ìyọ̀tọ̀ ọlọ́run fọlọ́run bẹ́ẹ̀ tó sì yọ nǹkan míì tí ò tó tọlọ́run eré àwọn míì fi owó sí eré níjọ́ kan ẹ má bínú o ń ra àdọ̀pọ̀ ẹ̀ níṣu o wọn kàn fẹ́ mú àti fáwọn èèyàn bẹ́ẹ̀ ni. ilé tí mò ń gbé nìsín náà ni kò síbi àyè tírí wá sí mo wá rẹ́ǹtì ilé lọ́dún náà ni ilé wo ilé kan bọ́ngàrò kan wá kọ́ bẹ́ẹ̀ wọ́n wá ní wọ́n fẹ́ tà àwọn ẹlẹ́sìn kejì fẹ́ fẹ́ rà láti fi ṣe ṣọ́ọ̀ṣì máa sọ fẹ́ nìkan tó jẹ́ alárìsíkì pé ah, rábì ló kọ ara ẹ̀ kọ́mọ fi bọ́ sọ́wọ́ ẹlòmíì tó bá yá lọ́nba padà á bù mí lówó wọ́n wá sí ìwé fún mi éfọ̀ lówó á wà láì kò sí wọ́n wà láì. àgbèsè pọ̀ lẹ́ẹ̀mẹ́tọ̀ ọ̀dà mo á kó lọ́dọ̀ rẹ̀ ń bọ̀ nínú mọ́tò ah, nǹkan náà wá sọ tí mi lẹ́yìn pé sí ti fúlù báyìí kí ló dé tí mo lọ báyìí tí lọ bọ́ lọ. ètò yé mi sí ń jọ́ náà mo bá kíra mi bọ́ alúwa mi bá ṣe àlùkò àná kọ̀ọ̀kan lójoojúmọ́ lójoojúmọ́ wá sí fọjọ́ méje pẹ̀lú àwẹ̀ keje ẹni tí dàpọ̀ ọba dé ìbọ̀bù mi sọ̀kalẹ̀ yìí ṣe. mo fẹ́ fi kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ni òun bá dé ọba jòkó tì mí lálẹ́ yìí sínú lọ́wọ́ ibi ilé tí wọ́n ń tà òun lójú ẹ̀ wá gọ̀ ah! lórí kò bá ti dá kápẹ́ ilẹ̀ níbí mo ní wá sì fẹ́ tà á ah! olùkúláwádé mi ní ìmọ̀lówó wà ah! ó ní kẹ́ kó ń bí kẹ́ bọ́ bẹ̀ ń kẹ́ mọ́ sí lọ́hùn nífa ọba sanwó ibi mo wá lọ ẹni mo wá lọ bá before ọmọ kan wá fẹsẹ̀ gbálẹ̀ dọ́dọ̀ mi ọba ní à ah, ẹ ṣèkì mo ní ah, ó ní òun pàdé ẹnìkan ni ìzọkùn fẹ́fẹ́ òun ọ̀rà mọ́tò fún un ó tún ní kó wọn lọ wá ilẹ̀ ibi wọn ọmọ bọyọ fẹ́ lò òun ni mo ní kí ló kọ ẹ ọba dàbí kí ọba jẹ ẹni tí mo lọ bá mo ní láàyè láàyè ajá ń fowó ṣe nǹkan mi tọ́lá náà ní fowó ṣe mẹ́rin ẹ̀rọ náà gbàgbà wà áfàk aláwọ̀ béèrè pé ìbò ló ti rí dáhùntọ̀ ọba lè fèsì ibi ó ti rí tí ọ̀dà kó o lè fèsì ibi tó ọ̀nà sí kó o wá lè fèsì ibi tó ọ̀nà sí nífi wá parí ayàwó pé ìnáma lórí fún kàrà alifukarai àwọn tí ò ní làkọ́kọ́ àwọn tó ní tí ò ní tó àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ẹ̀sàká àwọn tá a fẹ́ ẹ̀ǹtáìtì wọn wọ́n ṣe ẹlẹ́sìn wa àmọ́ tó bá dásìkò ṣàká á fún wọn ṣàká yóò àbẹ́yẹ kékeré léyìí owó ni á báwa ṣe máa ń yọ lọ́dọọdún ẹ̀sìn yìí má dùn kó fi wọlé kó làǹgbàṣẹ́ yìí nìyàwó má ọgbẹ́sẹ̀ lébẹ̀ òun pé ń gbàta ìkọ̀ ni àwọn àfọ́gbà fún un pé ráyà nìkan ò lè kọjá alukurani nítorí àti lè rí náà alukurani ọ̀rọ̀ tí umaru tó aṣọ rẹ̀ kó sí umaru lẹ́nu ọ̀rọ̀ ọlọ́run lálò mọ́ alẹ́fẹ̀tù ó kò ń bẹ́ẹ̀ wà sí rìkọ́bì wádìíjà nínú àwọn gbèsè ẹrú àtó gbèsè ọ̀nà ni ẹtúkù lọ́rùn wa àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ọlọ́run ọba ẹ̀fìsàká ẹ̀fìsàánú wa àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tí ọ̀rẹ́ mìíràn sọ́rí dọ́tà mìíràn faridọ́tàn compulsory mi kìí ṣe pé mo fẹ́ anábì yáyà nǹkan wá wà àwọn kan tí ọ̀dà kan ní ìsìn wọn ti kó sábẹ́ sọ́lọ̀ nígbà tó fẹ́ pé ọ̀sọ̀ bẹ ọ̀sọ̀ dìsébù ń ọ̀sọ̀ ń gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọn ti kó wọn ò lágbára kan wọn ò sálágbára kan mọ́ òun ló gbé sàrà ìtòfin wa mọ̀ yìí pé sàrà ó yàtọ̀ fún sàká sàká ẹ̀ka lọ́dún ọ̀rọ̀ yẹn ni sàrà gbogbo ọgbà ni sàrà lọ bí kíni palliative sàrà òun ni palliative ètò ìfìmọ̀ pọ́bíta palliative ni pé ìjọ táyà alukuhani ti ń sọ yìí pé àwọn ìtìhàn fìyàmì síbàtìkàbàtì sàrà ni so sàárà yẹn pẹ̀lú sàká wọn lọ pọ̀ èyí tó á sì kẹta wọn yàn á fi rándọ̀bù àdìwákùfù agbọ̀dọ̀ sàlàyé kí ni jẹ́ wákùfù wákùfù yàtọ̀ fún sàká wákùfù yàtọ̀ fún sàrà yìí tí wọ́n ń pè ní wákùfù òun ni sàràká tó járíà ìka tó ní ìwọ ló ní fúnra ara rẹ àmọ́ ò ti yọ̀dá rẹ̀ fọlọ́hún ó lè jẹ́ kọ́ńpìnì kódà ó lè jẹ́ lé ó lè jẹ́ odidi báǹkì ó ti wá ìwọ ló ní fúnra rẹ àmọ́ ó ti wá yọ̀dà rẹ̀ fọlọ́run pé eléyìí ò mi ò ní nǹkan ní ibẹ̀ mọ́ ìtọ́ bá ti yọ̀dà àwọn ni wọ́n ń pè ní wákùfù ètò òun fi yàtọ̀ fún sàká sàká ní sítọ̀ bá yọtọ̀ yọtọ̀ yọtọ̀ bá ti kú ọ̀yọ́ sàká mọ̀ torí wọ́n pin wọn ni wọ́n ọmọ abẹ́ni yóò gbẹ̀dẹ̀ àríkẹ́ àmọ̀ ni lànà bí fi sọ yìí pé ọba ti kú gbogbo ntọ́ ní ti tán àmọ́ yóò kú mẹ́ta àkọ́kọ́ sadakatu jariya wákìtí fúnra nàbì tọ́kọ́ fi sàkọ́kọ́ sadakatu jariya àwọn o ti filẹ̀ yóò mọ̀ wá lọ bẹ́ẹ̀ gbére ẹlẹ́ẹ̀kejì àlẹ́ èlìbó ìmọ̀ tó ní tó fi sàǹfààní ẹlẹ́ẹ̀kẹta lọ́mọ tó fẹ́ sọ tí sàdúrà fún ọ gbogbo àwọn tọ́lọ̀ ti ní sàkà ó yé sí tí wọ́n yọ nínú owó wọn ọlọ́run túbọ̀ fi rọ̀ wọ́n lọ́rùn sí jù báyìí gbogbo àwọn tí ó wọ ohun ìwọ sàká àmọ́ wọ́n ń ṣe sàárà ẹni òwúrò bá wọ sàkáyọ̀ wọ sàárà tí wọ́n wá ń ṣe sàárà nítorí kébi ọmọ pa àwọn tálíkà wọ́n ń ṣe sàárà nítorí kébi ọmọ pa àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ẹ̀sìn tí wọ́n ń ṣe dáadáa fáwọn tí ń ṣiṣẹ́ ẹ̀sìn tí wọ́n rojú àti ṣe dáadáa fáwọn tí ń ṣe kíni tí ń ṣiṣẹ́ ẹ̀sìn gbogbo yẹn yí bẹ́ẹ̀ ìjọ tí bàbá wa tíríkà kú mo wà lamẹ́ríkà mo á dé ìjẹ́ ẹni mo lọ kí díẹ̀ tọ́ ẹni tí dáadáa fẹ́ sí tí ń sponsor ọ̀rọ̀ tẹ̀síìrì sáà ní sẹ̀ wọ́n bá débẹ̀ bọ́ ká abáṣàdúrà àṣàdúrà tán wọ́n bá gbé nǹkan ọ̀hún sínú mọ́tò ńgbà mo délé mo ní àá sàdàkátú jàríyà ńgbà mo délé mo ní àá síríkà bàbá rẹ ti ọmọ àlìjẹ́nà lọ́wọ́ oṣù gbogbo ẹyẹ yìí. gbogbo ẹyẹ yìí bẹ́ẹ̀ lọ́wọ́ láwọn ẹni ọlọ́run dẹ́pútì wa alhaji wa musat alhaji wa banirẹ tọ́ọ̀dì ẹ̀dí ṣe láti bíi twenty five years tí ọ̀rẹ́ wọn àti gbogbo ẹyẹ yìí ọlọ́run kọ́ bá wà pẹ̀lú yìí o ṣùgbọ́n ìlú Èkó kọ́ má bàjẹ́ ìlú Èkó kọ́ má bàjẹ́ bàbá wa síwájú ọlọ́run bá sọ̀rọ̀ kalẹ̀ dáadáa. gọ́fìlì kọ́rọ̀ máa wà pẹ̀lú wa bàbá amsátẹ́rọ̀ máa wà pẹ̀lú wa bàbá wa lẹ́kọ̀ọ́ fè kọ́rọ̀ kó ló tì wá gbogbo kábínẹ̀tì látẹ̀rí bàbá wa imam ọlọ́mọdé oṣù yìí ṣe ọlọ́mọdé oṣù yìí ṣe ọlọ́mọdé oṣù yìí ṣe gbogbo àwọn jàmáà wà pẹ̀lú gbogbo yìí.